àtàwà ń lò ní ṣe àtàwà tí yẹn bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ní sẹ́kù yìí sọ̀rọ̀ láàárọ̀ yìí àṣùgbọ́n tó bá ikú ní owó jẹ́ ìṣọ̀rọ̀ aláwọ̀ mẹ́rin ọwọ́ wọ sọ́ọ̀kì rẹ̀ ọwọ́ àtàwọ̀ ọ̀sìn tó bẹ́ sọ̀rọ̀ àlá kò ní ìdíkọ̀ bá ti bọ́ sọ́ọ̀kì kò ní ìdíkọ̀ bọ́ ẹgbẹ́ wa lọ́nà ìbéèrè pé bí ẹ bá gbèsè náà àbí ẹ bá kọ náà ní bí gbèsè náà ìbá tó ọwọ́ kankan bí lè mú yà bíi pé bí ẹ bá wẹ̀ jẹ́lá náà ẹgbẹ́ ìbòsẹ̀ ọ̀gánáwẹ̀ ìgbìmọ̀ ìkànnì mi bọ́ bọ́yọ̀ lọ́gbọ́n tilẹ̀ ó ní wà tó ṣubú sí ìṣe oní o. ìjọ kan yẹn wọ́n á sí ẹ̀kú lẹ́yìn zúrù àbí láàárọ̀ yìí ọ̀sẹ̀ ọ̀la ni zúrù bẹ̀ parenti ọ̀sẹ̀ òun lọ́jọ́ kan zuru ọ̀la ní parenti wọ́n pé òǹkà ọdún ìjọba àwọn kan ní ìjọba ètò àjọjọ́ kan ní ìjọba àbí ẹ̀kọ́ ni òfin ti parí nù ọ̀lọ́dọ́ pé ti zuru ọ̀la ọdún ìjọba ìlú ní lóǹkà oṣù méjì ìjọba táwọn yẹn máa pé mẹ́jọ táwọn yẹn máa ti kó máa táwọn yẹn máa ń pè é pé ìdílé ní ìjọba ni wọ́n mẹ́rin àbálẹ̀ tó bá kà sí 24 hours ní ìjọba náà ni bẹ́ẹ̀ ni àwọn olókùn náà táwọn yẹn máa ń kà ní mẹ́ta náà àwọn tó máa ń kà ní bí mẹ́rin o bákan pé báyìí ni pé ọtí ti sáwọn àti kẹrin lóòótọ́ ó di yé ó ti lọ nìyí ìbéèrè wa ni pé bí ó ní ọjọ́ ti ti ti ti rí ní ti ti gbọ́ ọjọ́ mi àbí eléyìí ò kò sí ìbẹ̀rù lẹ́yìn eléyìí gan-an sáà ní ẹ̀ka ojú ọjọ́ bẹ̀rẹ̀ ayẹyẹ àṣùbà àti ìjẹ̀lú ọdún tààlà bẹ́lẹ̀ yìí ọkọ̀ ní garanti agricultural bẹ̀rẹ̀ wọ ọkọ̀ fúnẹ̀sì ọkọ̀ àrísì ní madrid àwọn ọkọ̀ fẹ́ ọkọ̀ sọ́fẹ̀ lẹ́yìn ìṣáì ọkọ̀ ìbẹ̀rẹ̀ sí fẹ́ wọ́ra lẹ́yìn ìṣáì ọ̀la ní fídíò olùgbé wọ́n ti wá mẹ́ta sí bá àtúnla bọ́ ìfọ̀rọ̀ ó dé wa tọ́gbọ̀ wà ní ìjọba lórí ìrìnàjò ni olùkọ́ ẹ̀fọ́ tó 22 hours kọ́díyé ọláwò tọ́lá rẹ̀ ẹ̀ẹ́tàfẹ́jì wọ́n kò ń tẹ́gbẹ́ bíbí wọ́n kò ń tẹ́gbẹ́ nù ẹ̀yí bisikíìtì wọ́n afẹ́ lẹ́yọ méjì ọwọ́ nínú kó fọ́ méjì àbí kó fọ́ lẹ́yọ kan ni wọ́n ti méjì bí ẹ̀rẹ̀ sẹ́nu kó bí jà ní wọ́n bí àdìkú bá wíkì ẹ̀sùn bá wíkì àbí ẹ̀kọ́ bá ẹ̀yọ kan àbí mẹ́ẹ́ àmọ́ ìgbẹ́ mẹ́rin àbí ìgbẹ́ mẹ́fà ní دعوة بادل من كندي الباني رحمه الله مع كل جنايز نك عليه أمه أو علامة أنا متى مدوا أفاق أفاق كل مدوا Mọ́kànlá yóò gbìyànjú láti rí ìjọ àwọn nǹkan àyí dára ń pẹ́ ìgbìyànjú bíbá. Ẹgbẹ́ ìgbìyànjú pé ilé ìdíjà ní ilé ìdíjà ní ara ọ̀. Ó bí ìgbésẹ̀ ìdáàmú mọ́ra ní 1979 àmà lọlé kí alẹ́ ní lóòrò lóòrò Islam àwọn ẹ̀sẹ̀ ìdáàmú ní ìjọ ẹ̀ ààrẹ ní ìkòtí ìkọmọ̀ ìgbìmọ̀ wọn sí ní wọn kò títà àwọn ọmọ ìgbìmọ̀ lórí ìgbà ẹ̀ jáde kíláàsì lẹ́kṣọ̀nà kọ ẹ̀sẹ̀ lórí blackboard àwọn mẹ́ta wọ́n lùkọ́ wá sí ìdílé ìdáǹta yawa ba lura da wannan abin ba wani dare wani wannan ba ma aibin da ke a wani da kuri ori ta ta kuri ko duk wani bida ne wani ba yara bai bida ne alibi da masu jan baba wa rabia lisina saboda ne jarabawa ibi bi ko down ne alibi da kuri alibi da kuri zai bi ba wa sabi da ne ya kara ní àtúntò máa kú dára ìbáàdì ìbí ìbí ìbí àjẹ́ kọ́ni kí ni ọlọ́mọdé àbúrò àti ìbí ìbí dára kò tọrọ ọba ó di ẹgbẹ́ láti kú bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ káwọn bí dáa máa rọrùn sùn kí wọ́n rẹ̀ mí bí dáa ó ti máa sẹ́yìn nígbà tí bí ẹ̀mọ́ kò bí dáa ó di bí dáa nìkan ti bí dáa lọ tí wọ́n mọ̀ kí bí dáa rẹ̀ ó di ẹwà bí àwọn ará nìkan á ka àwọn alámà méjèèjọ nígbà tí ó ní ká ẹlẹ́yìí bí كلا كان تناروني الكتب مفيد على كتاب التوحيد شافاوى محمد بن الوهاب شافاوى محمد بن صالح الوسيمين تسشبوره lórí àlàyé tó yanjú tó láǹfààní lórí ọ̀rọ̀ nípa ìpínlẹ̀ tawhid olùbìṣára tó lẹ́gbẹ̀rẹ̀ yàrí wọ́n lè bìṣára tó láti gbé bìṣára abala òbúsùkú náà sí sẹ́dàn عظم تقول لك أنه ردنه ابن البشارة وإخبار بما يسره ابن ردنه كيفني يعني ردنه بالشامل في إخبار ما يدره بعمي أعمال البشارة من كل كبار بشارة بشارة ردنه لن قال يا ماما أعمال لني ردنه إذن له ومنه قول الله قوله تعالى بشرهم بعذاب عليم له ببي بشرهم فونيرو فوجه سلطه ثلاثة ليرو أنا يرونان أخاروا بلفتروا ابنوني إلوكا مجاني بشرهم بعذاب عليم أقصد الانشقاق آية 24 لكن أكثر أول أقول قلوب في ردني عن الدنيا في الدنيا ولا آخرة قولوا لا تبشروا أم لا تبشروا لا تخبرهم ولا نهي كرروا أو لتفون أو لتفون يردون أو لتفون يردون قد يهي لا او كرروا وما لنا الحديث كما حديثي لكي أن الله سبحانه وتعالى na-adọba a aa iea eiehie aie ae e a ea ọlọ́wọ́ àfihàn nípa àkéréké tọ̀wéèd nípa pé èèyàn bọ́lọ́ lọ́kàn èèyàn tó gbogbo ọlọ́wọ́n bá ولا رسول الله لولا صلى الله عليه وسلم عن إخبارهم نهي النبي صلى الله عليه وسلم عن إخبارهم ìgbẹ́lẹ́ ọba kọ̀ táwọn èèyàn fún máàzùmọ́ fún èèyàn ní ìròyì aláyà tẹ́lẹ̀kùn ìtìnàbìn ma'áṣì aláyà àtúnmìdò aláàbìdì bushra bíbítà fíìmù kọ̀dáà àwọn yẹn wọ́n máa lu farati ìgbà ìdíkọ̀ ọ̀gá ọmọ dọ́ọ̀lọ́ kan àrídẹ́nu ìlú ìgbàni wọ́n máa mú títẹ̀ orí ni ẹ díkàlì ẹ̀lá ilẹ̀ rẹ̀ títí sínú fún àmúṣẹ ọ̀nà tàkíkì tọ̀rí torí ìmú kálímà ẹ̀ sí ìlò ìrọ̀tọ́tùmọ̀ ìtìláàrí máa fi ìtìláàrí nígbà ẹgbẹ́ nígbà ìdílẹ̀ ìtìláàrí kò bẹ́ẹ̀ ní láti sọ́ọ̀bìnrin amìlàwà torí ẹ̀fàyẹ ìmọ̀ wá nípa ìkìrí kẹnu ni ìfẹ́nu ìmọ̀ múyàn sí tẹ̀kẹ̀ tẹ́lẹ̀wọ̀bà ìlú kan ní àwọn arúfẹ́ ẹ̀bọ ni tẹ̀lẹ́fẹ̀ẹ́ nínú àwọn arúfẹ́ ẹ̀bọ ni Allah ta'ala ọlọ́run tó bára pé afẹ́ra àìtẹ́ mẹ́tẹ́lẹ́ ilẹ̀ àwọ̀ àwà ọlọ́run bá náà ní oòrẹ́ jẹ́ kí mú ìfẹ́lú ẹ̀mí ọlọ́run ni ọlọ́run rẹ̀ náà ní kí ìfẹ́nú rẹ̀ ó di yé wa wallahu ta'ala alam المناسبة الحديث للترجمة المناسبة الحديث للترجمة التوحيد láti bẹ fún covid láti bẹ fún ìmúlò ọlọ́kan ní ilé ọ̀fẹ́ pé àwọn afọ́nà ní àpílẹ̀ àwọn ọmọ pé ìgbọ́lọ́n a kalẹ̀ ìgbọ́lọ́n torí ẹ̀ ránbù bá ju sílọ̀ níṣẹ́ nítorí wa torí ẹ̀ dálé ayé àtẹ̀rẹ̀ sí àmà náà sọ èdè wọ́n ti bí pẹ̀lú èèyàn wọ́n ti jẹ́ ọlọ́mọdé àfọ́ fáìsì wá wọ́ àlámàrí èèyàn wọ́nu ó dé wa ní kọ́ pàtó yìí bí wọ́n kàn fà lẹ́sàn rẹ̀ a lè pé àfòkùsí dáadáa a lè bí wọ́n kàn dáadáa lórí ẹ̀. bá ní sí ibi sáàìl àwọn ẹ̀kọ́ ọ̀bẹ alùpùpùlà aláàkúnlẹ̀ alẹ́kùnkù fi xartó jìn wọ̀l ìn bí pàtàkì wọ́n fi ojú ẹ̀ ìgbàlódé alkhusuma tí a fi ní ìfànsà kò sí lómi ju ọ̀rọ̀ tọ̀wé yìí lọ àwọn bídà ni àwọn ọ̀ṣẹ́jú ní ìfànsà láàrin wọn pẹ̀lú àwọn ahàlùsúnà àtàwọn agbọ́nbọ́n ọ̀rọ̀ kan ti tọ̀wé ìdàn bẹ́ẹ̀ ni máa ṣe wá àdúgbò ọlọ́lọ́dún fún àti ìkúndíjà tó papọ̀ bídà tó bídà tó yẹ pé ẹgbẹ́ àwọn bídà àti tí wọ́n tó wá bẹ́ẹ̀ lágbára jù bẹ́ẹ̀ lágbára ní ìṣọ̀wánu ọlọ́ọ̀bà ó di wa tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọ̀sìn ọjọ́ nǹkan lọ lórí àmì ìbẹ̀rẹ̀ lónìí ọkì bí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọ̀sìn ọjọ́ lọ lórí àwọn ọ̀sìn ọjọ́ òun àwọn ọ̀sìn ọjọ́ òun tí wọ́n wà ní ìdẹ̀ra wọ́n máa pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tí wọ́n wà ní ìṣòro tí wọ́n wà ní ewu ọlọ́nìkan máa pè àwọn ọ̀sìn ọ̀sìn yìí láwọn àlùmíjọ máa ń bí àlóyún báwọn sọ̀rọ̀ ogun tó máa kú ní pẹ̀lú ọlọ́ọ̀bà báwọn ewu gan ojú fún ojú agbára nù ìdẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí dáadáa àti inú dára ni àti inú ewu ni ọlọ́ọ̀nì kala máa pè subhanahu wa ta'ala ọdún yẹwà ní àná kò sún bá káfí lórí ìfáǹfà wọn níbi ọlọ́ọ̀bà pẹ̀lú àwọn mọ́lì wọn níbi ìbáàdàn tòhídì ni alẹ́ ọ̀wọ̀lẹ̀ aláàfọ̀ ìgbìmọ̀ tó mi nà هو بيدخل كتابه في الداء أو منها قال رحمه الله من قوله تعالى عفام مراجع انه نقول هنا بايكي ما خلقت الجن والانس الا ليعبدون أيم يودال جنوع بمن يكون كمن في جلاله الحكمة هي لإدارة الله نحن حكمة بين ذلك يجوف كنوبة أن لا يتمتعوا بالمعاكم كذلك يجب أن يكون معاجهم المشارب المشارب كما مو هناك كما كاو هذا اللي بدي اقداه جو المؤمن بيعه اسمه وين ọlọ́wọ̀n dára ń torí ẹ̀ kí láwọn àkàkún ẹgbẹ̀rẹ̀ ọjọ́ àgbà ìjẹlẹ̀ ọlọ́wọ̀n dára ń torí kájẹun nítorí ká mú ìtúkọ́ súnmọ́ ẹ̀rọ wa kí lọ́wọ́ dá kí láwọn jẹun fún kí là ń mú mi fún kí là ń kí àwa fún kí là ń bí ìbéèrè wa kí là dáhùn Ibrahim ìgbàgbà ẹ̀yìn alùsùn náà ní ọlọ́run dáwà fún ìbá ọlọ́run ní ìbá fún ìbá dẹ̀ ìjẹun wa ọlọ́run dáwà fún jẹ ìmúmi wa àti ìsúná wa kí làwọn ṣe fún ìjọba àṣẹnu àti kí ìdí kí ìta fi jẹ kí ìdí náà. ẹgbẹ́ àlùkù ni nígbà àjọ ìlọ́rẹ̀ wa tí a bá mú mi ó mú wa tó wá dà nígbàdùn jíjẹun wa mímu wa kàtúndà wa káàkiri àlókun káàkiri ìlú àwọn tó ti mú sí náà bá lè wà ní. wọ́n wá ọmọ wa dáhùn ká ń súnmọ́ ìyàwó wa wọ́n lè bá àdáwọn pẹ́ẹ́sì pòlíṣì àwọn díìlì kan ìran ọmọ ènìyàn míì táwọn ọmọ àtúntàn ní ẹ̀yìn wa ó díẹ̀ wa díẹ̀ nìyẹn kí mo sá fọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́ọ̀bà. ونظر في كل صلاتي ونسكي ومحياي ومهايا وممات الله رب العالمين كل ذلك قل إن صلاتي ينزمونك ونسكي في جسم جسي وما أحسيني كل الجزاء دمو كل ما أحسيني قولي أحسيني قولي يوسمي قولي يوسمي ìlànà ìrọ̀kọ́lọ̀ wà ní ó ní ìṣẹ́wù ó lè láì fẹ́wí ọ̀bìdálìkà ọ̀bìdìtù ní ọ̀pọ̀ ní àṣẹ ọ̀bìdálìkà àkílì wọ́n dá àwọn mùsùlùmí ó ní ilé ìṣẹ́wù ti lọ ní ìṣẹ́jì ayé kò sí gbogbo wa ó ti pé ìṣẹ́ àmọ̀tí fún létí rẹ̀ ó ní yọta tó ń sọ̀rọ̀ yọ abọ́kọ̀ọ́kọ́ ni ó ní ìṣẹ́ ìgbàlónì ó يعني أن الإبادة هي التوحيد إبادة أنه التوحيد أي أن الإبادة مبنية على التوحيد كل إبادة أما للملون لكن الإبادة الإبادة مبنية على التوحيد أما للملون لكن وكل إبادة لا وكل إبادة لا توحيد في الإبادة كل إبادة بس تيو سيملون لكن هي إبادة لا سيما أن بعض السلف ذكروا قوله تعالى دفع تعالى والنواص كل النواص ثم لقيت ليعبدون ألي واحدون قام ملكا ليعبدون ما خلقت الجن والإنس إلا ليعبدون ألي واحدون من لسانكم بإذنه سبحانه وتعالى إذنه والله تعالى عالم وعاد مطابق تماما ما يثبته المؤلف رحمه الله من أن العبادة إلى التوحيد هذا إليه مطابق سجد إقرار بما استنبات استنبات كبير في الاستنبات استنبات قوي يمكن بما استنبات ها أم ذلك أم الله خيرا هو كان مؤلف عبادة الله رحمه محمد بن عبد من أن عبادة فقدر عبادة هي التوحيد هنا للتوهيد فكل عبادة لا تنهى على التوحيد فهي باطلة كل عبادة تعدل لبقى وفضل كل عبادة إن كل عبادة كل عبادة بلغتك لا تبنى على التوحيد فالعمل لبقى فهي باطلة عمليه قال صلى الله عليه وسلم هو محمد صلى الله عليه وسلم قال الله تعالى عليك قدسني محمد صلى الله عليه وسلم أنا قال الله تعالى أنا أدنى شرقاء وأنا مشرب ọlọ́ni bọ̀rọ̀ ọ̀rọ̀ ju kí bọ̀rọ̀ kí ló rogun lọ ibi náà bá rọrọ̀ ju kí ní orogun lọ mẹ́tẹ́lẹ̀ amẹ́lẹ́n ẹni bá iṣẹ́ kan aṣẹ́kọ̀ sí iná ìgbẹ́yìn nígbà tí ó ń túlẹ̀ lò ní ìkọlù mi ọlọ́ọ̀bà kí ló ń gbọ́n gbọ́n ṣe àwọn ìkọlù kókó wọ ṣẹ́rìkà ما في لغة من دخل كل ما يوفى نفى قولوا لي أنا لو خصوصي فيه لا يفنفع وهم لي هذه كلين بالألوهية للإبادة أي في التوحيد لأن التوحيد بين الرسول في سبب قريش لا أنا ما قريش أتجلوك يعبدون منهم وقريش يعبدون الله لا يتركون دعوا ويصلون àwọn pọ̀lẹ́ṣì àwọn náà ń tẹ́ fọ́nà ọ̀pọ̀ ìgbè àbúrú ọlọ́ ọ̀yẹ́ tí wọ́n ti wá fún ìlúwà wọ́n ti ní òun àwọn náà ń kírun wọ́n lágbára bẹ̀rẹ̀ ìkìláàsì wọlúwọ́jú ìṣẹ̀rẹ̀ yìí àmọ́ wọ́n ń ṣe kíkà ìṣe ìkìláàsì mẹ́ wọn ọ̀dẹ̀ ṣe bí bí aláìsí الأمن إجلال التوهيد بكل التوهيد به قال تعالى ومعناهم أن تقبلوا أن تقبل منهم انتفاقاتهم والسندقوا تعرف الدائسة الجو وولي إلا أنهم كفروا بالله ورسوله وبرسوله هو يقول يقول الله بعد الشارع والله لو جسنا وراء جنب sáré kò sí kọ̀wé níbẹ̀ yìí kí ló tẹ̀lé bá ti tura lọ torí àwọn ìfiri mẹ́ta wọn náà tọ́wá fún mẹ́ka àbílẹ̀lúwa ló àwọn ọkùnrin yóò ṣe ní tọ́wá fún lọ́sàn ló àwọn obìnrin yóò ṣe tọ́wá fún wọn ló ní alẹ́ ló yẹ́n láwọn bí táyìn gbogbo àwọn wọn pèé sílẹ̀ ni mo ní àwọn àdúrà kan lójú mọ́ àwọn bí táyìn ẹgbẹ́ wọn náà mo ní ìṣẹ́wẹ́sẹ̀ gbé ayé o ìgbòho bọ́lá bí ṣe wọ́n ti dọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣàbá ọ̀ ó rí ẹyin bí ń jẹ àwọn kíni nígbò fàájọ́n bẹ́ẹ̀ ti kọrí wọ́n ní ọjà ní òwe láàrin òru ojú tó hó wọ̀ máa lọ àmì ẹ́ wọ́n kò kọ́ lọ sí dáa gbogbo lọ́wọ́ ṣé wàá gbé ìṣẹ̀lẹ̀ lójú àbúrò àlè fẹ́ ọ̀kẹ́ tàbí ìṣẹ̀lẹ̀ ní bí dá sí ibi ẹjọ́ àfihàn yìí wá ìgbà mi àbúrò ń bá àkójú ọ̀bà في معنى قوله وما أنتم عابدون ما أعبد ولا نتمنون وما أنتم عابدون ما أعبد قل يا أيها الكافرون أنت توحيد الألوهية قل يا أيها الكافرون أنت بتسمع توحيد الألوهية لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد الرابعة الحكمة من إسلام الرسل ذكرى وسلام وتشغلوا نتاء الخامس أمة كل أمة رسالة السلام الثالث أن الدين الأنبياء واحد ونبي الله بقى اسمه كمان أوديوا قولوا وقولوا في ثالثة قولوا لم يكن ففي إجانا قوله أنا ولد ولا أنت عابدين ما أعبد أيها نجد من يجفون ليس معابدين عبادتي أيها جثروا جثروا من جثروا أنا إدركتكم بنية على الشرك جثروا أجثري شركني وليسوا لإبادة الله تعالى وليست لإبادة الله تعالى ليس لإبادة الله سبحانه وتعالى والرابعة ألا كامي alhikmatu fi irsal rusul ìjìnlẹ̀ ọ̀sẹ̀ náà wò jíṣẹ́ náà ní iṣẹ́ rahimahullah ta'ala min qawli ta'ala wọ́n á mọ́rọ̀ jẹ́ inú tó lọ́nà ni بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت dájúdájú arábí ti gbogbo ọkọ̀ fi ṣọ́nà ọba ẹgbẹ́ mọ́ta kí ó ṣe ìgbèrú bá ẹgbẹ́ mọ́ta ọlọ́ọ̀bá òṣèlú ìbò tí ó jìnà sí والهجمة هي دعوة إلى عبادة الله وحده ما سوى عندنا نكلي اكتفاسي بس بلن تنسو بس بلن إبادة التعبوت أكيد بناسيب بلن جاس ملين الرابع على خامسة لك عنوابي أن رسالة أمة الأمة أقربك الأمة من قول الله تعالى ولقد جاءنا في كل أخرى رسولا tajiri láàrin gbogbo ọmọdé asáàdìta ẹlẹ́ẹ̀kẹfà ọ̀nàdínú ìgbìyà wáhid kẹsì àwọn àdúgbòlọ́wọ́ba ọ̀pẹ́nà ni ọgbà mi kọlu tààrà ببعثنا في كل رسول عن عبد الله واجتنبوا الطاغوت يعني كيف رابع بقول لنا كيف إذا رابع أدنا في بقول رابع قال قوله تعالى وما أرسلنا بكلمة من رسول آرد آه، كان صغير ولم يسلم إلا نوهي إليه القدواعي سوى أنه لا إله إلا الله إلا أنا فعبدوني كمني كان جاني بفتتي كما بفهمي وهذا لا ينافي كلمة لكل جعلنا منهم بعض الدون فأنا ولكل جعلنا من كل شيعة ومن هذا بقينا لأكوني شريعة في سجنة أن الشيعة العملية ذلك مجرد شيئين يرتبط باختلاف الأمة وأماكن وأذنة الشريعة العملية ما في السياسة الشريعة الأسرية تختلف ما تشينج باختلاف الأمم الأمة nígbà yorùbá ṣe pdp ṣe pdp wà fún haúsá ẹgbẹ́ ẹgbẹ́ àlùmọ̀ yorùbá ṣẹ́ẹ̀tì fún fúlàní ẹgbẹ́ ọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ fún táwọn ó ní wa amẹ́rẹ̀kìn àyè ń kọ́ náà sí yàtọ̀ àyè ń kọ́ náà sí yàtọ̀ ọ̀là azmana ń kọ́ náà sí yàtọ̀ bẹ́ẹ̀ iná mú nǹkan sí ìdí ọkùnrin ìdí lónìí ìjẹta àṣàlọ̀ lábẹ́ ní róòlù àwọn bá ti sọ̀rọ̀ la ọmọbìnrin yẹn wá dúró lójú kan báwọn rò kó láti ah, kí a lè fi o kí láti ní máa sílẹ̀ àwọn ọmọbìnrin bá ti sọ̀rọ̀ rush ọmọkùnrin náà ọmọkùnrin náà wọ́n máa fún agbára wọn ọmọbìnrin abúlé kan wọn náà rò lọ́kàn mi pé nígbà tí ṣe àyàlọ́ láwọn obìnrin àwọn bá wọn bá omi yan ọdún gbẹ̀yìn wọ́n fún wọn jáde bá sí ìta ó di wa ìfisí yẹn ọmọ ọ̀rùkọ̀ yẹn haramu ọmọ ìjọkẹlẹ́fà ni wọ́n fi ṣe ilé òṣìṣẹ́ sí yẹn ṣẹ́kẹ́ ibi tá a ti mú lọ́tọ̀ láti ta omi tẹ́ǹkì fún obìnrin lọ́tọ̀ tí wọ́n fi mú lọ́tọ̀ ìṣiṣẹ́ haramu àwọn ìjà ló lọ́wọ́ bẹ̀ tó kí ni òṣìṣẹ́ haramu in fact ìṣiṣẹ́ ìkọ́kọ́ skúl ọkùnrin ọmọ ìṣiṣẹ́ ìṣiṣẹ́ wà ní skúl àkànnà haramu ni ẹgbẹ́ ibi tí wọ́n ti gbó lọ́ni orí Saudi Arabia láti nursery ní yunifásitì àti ìjọba sukùl kálukú ọjọ́ fẹ́ẹ̀sì àti yunifásitì gbogbo láàkàn àmọ̀kùnrin ọ̀sẹ̀ bọ́ọ̀bù nílò ayé ọ̀sẹ̀ ní bọ́ọ̀lù bọ́ọ̀lù láàrù wọ́n máa ti lù àmáàkì àdìjẹ́láwà bọ́ọ̀lù àgbàna àti ìṣẹ́ wà mẹ́ wọ́n ti yé wa wọ́n ti yé wa kí ni. wọ́n ti sá àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba wọ́n lọ́wọ́ tó wà láàlám náà. وعقل وقدر عقل الجيل ما يقول جيلهم قال كناس فواحد كنان هذه السعودية عليها يعني بلوان كناس ما ينان كني أكيد أهل السنة والجماعة كناني كناو تأشراع لكم من الدين دين ولهم بكرة منه يتسوى سفين ما وصى به نوح تلقى بكرة نوح والذي أوحينا إليك فلا تلاقي سوى محمد صلى الله ما وصينا به إبراهيم ونلا تلاقي سنة إبراهيم سنة إبراهيم وموسى موسى وعيسى إذا أن أتموا الدين جددوا ولا تتشركوا فيه ما يكفي كلمة كلمة يا أبي ما يكفي الدنيا وتتكلم بقى من سنين في الجارية السياسة يا تكلم أكبر على الكشف كلام لاني lẹ́yìn náà ìsìláàmù yá ìkùkù ìbísọ̀lá ọ̀rọ̀ sẹ́lẹ̀m ó fi rí wa pé wọ́n padà yàn wọn lórí kan fún yín ṣẹ́gbẹ́ tí ó máa rí nǹkan tẹ́ ìsọ̀lára wọn ìkìrún wọn mẹ́rẹ̀ fàámù náà ìjọba àti wọn kẹ́ sùúrù ọ̀nà ọmọ bẹ̀rẹ̀ ní ìtìlẹ̀ mú yarí òun náà ni àtàrà fúrùbàwà tí bá rí tó ń wà kìkìrí tó hàn bàwà tó hàn wà kìkìrí lè lọ́kùn mi náà láti burhan ní ẹ̀yẹ ní ẹ̀rí náà lọ́lọ́ bá inú ti jẹ́ kìkìrí ni ó di ẹyin tó bá àwọn afáàtà ojú àlejò onímọ̀ ni wọ́n wọ́n sì máa ń ké tí àwọn ìsọ̀kọ̀ yẹn jáde sí ìgbà ìgbàwọ̀ bọ̀rọ̀ rẹ̀ wọ́n gbọ́lọ́ rẹ̀ ni mọ̀ títà àwọn èèyàn fún alágbára ni gbé amẹ́ríkà gbọ́lọ́ aláàbí yóò kò sí kírísì ní Saudi Arabia bọ́ ọ̀fẹ́ wọ́n àti gbogbo èèmù wọn ó ní ìwà àwọn bá ti ẹgbẹ́ kan nù mo tí ọ̀sùn wọn dáa lọ́fà tí ká fásitì wà wọn tí ká fásitì wà wọn ìgbẹ́ ìwò ìgbẹ́ ìwò àwọn oníkẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ wọn ó ti ṣe kẹ́kẹ́ ní ìgbọ̀n kárí ó ti ṣe ìgbàtí ní ìgbàrí àwọn ìgbò kò sí ìjọba ní jáwọ́d Muhammad bin abdullahi abdullahi shamila wọ́n ni jáwọ́d ní dáwà muhammadu buhari tó pé gbogbo ìjọba àpáwọn kan káà mùsùlùmí ní sáì wọ́n nǹkan tó ń jọ pé kó tún gbogbo àgbáyé dáwà dùmọ́tìlì ìsìlámì ní pakistan àti amílà ni dáwà dùmọ́tìlì ìsìlámì ní jíjọba àti gbogbo bá lórí kí ni ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí ọ̀pọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ó bí wa wallahu ta'ala alam ẹ̀ yóò bá ẹ̀mọ̀ fún ìwọ̀n fún ìlàgbà bí ìwọ̀n fún ìgbà náà sọ́lá náà ń bí ká títí bí sọ́lá náà sọ́lá náà ní pé ní àwọn àgbẹ̀ àwọn ọ̀sán láti fi mọ́tò ọ̀rọ̀ yìí à ń tètè kàn sọ ní ìran Yorùbá nílà kàkùkọ̀ ìran Yorùbá nílà kàkùkọ̀ Yorùbá ní ọwọ́ ẹni bá kẹ̀kú dání ìkúdà ní agbára ìkúdà ọ̀nà fún ọ̀nà fi alkiyama ni ó di yíwa báwo tí a láàlá àwọn afọ́ saudi arabia àwọn afọ́ àtún bí pa àkídà ni dáwọn máa ṣe ní ìsìnkọ́ máa rí ẹ̀ ní ìsìnkọ́ ìgbìyànjú ọ̀rọ̀ àkídà àkídà àkídà ó di yíwa ọlọ́ garagara ọkọ̀ garagara yóò kọ́ ìṣẹ̀mínú mi ọdún ìṣẹ̀mínú ní ìgbọ́nà ọba bí i gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn kí ẹ̀rọ faramá ẹ̀mí adé máa ń ṣẹlẹ̀ ó bí a ju kí ìṣẹ̀mínú lọ ó di yíwa ṣe wọ́n fi kí nǹkan lẹ́nà wọ́n sàn fún ọgbà ìwọ̀n àwọn sísá yẹn fi kí nǹkan lẹ́nà ẹ̀rí mẹ́rin ọwọ́ white west gbogbo ọ̀nà white west wọ́n wọ̀ inú kí ní ń gbé yìí wọ́n àwọn àjọ wọ́n fi kàlẹ̀ yóò fi kọ́ lẹ́nu báyìí wọ́n tẹ̀mí ń tàlé àwọn sísá yẹn lẹ́nà ó lè mú wà fún ọjọ́ wọn fi wọ́n fi kàlẹ̀ wọ́n ní aláwọ̀ tààlà sọ́lá ló ha bọ́ọ̀kù wá dáadáa fún ọ wọ́n ní táwọn fi gba àgbà oníwájú àgbáyé ni wọ́n ní bí báyìí fi táwọn láìkì ni pé níjọ́ kan ọdún yẹn fi wá sí lọ́rùn ọdún yẹn fi wá sí lọ́rùn àwọn àbáyé máa wà láàfin ọba lọ́rùn wọ́n lè fi gbàgbé wọ́n ilé ẹbọ ni ó ní àtàríwó kò tó ń tó náà máa fi álímì ìsúkì ilé ẹbọ ni ó àwọn ọgbẹ́lẹ̀ láì lọrí ó ní ó gbà náà á àbá yìí ó ní àyà ìwà tó ń pè lórí wà nípa yìí ìtọ́ ọ̀pá mi fún ẹ̀kí mi nígbà yóò báyìí wálé yìí tó ń mi fún mi lọ́gọ́ sí ẹ̀ wọ́n lóun fẹ́ rí mi bọ́dà sí ni wọ́n ní kí ni wọ́n fẹ́ lọ kọ́lá ti jù wá lọ ṣe báyìí láì pọ̀ pé ìtúbára rẹ̀ ọ̀gá ìrìnlá ikò sí márù ìṣẹ̀lẹ̀ ẹ̀ fún mi bí a sì lọ́lọ́tọ́ alìbẹ̀ni kọ́lá sí ibi afẹ́ lọ́fíìsì ní ẹgbẹ̀rẹ̀ àwùjẹ́ ẹgbẹ̀rẹ̀ dára bá yẹn wani tiyami sulutu an ka kafir tiyami turukun a zalik ma bala mu miyar ilmi ana ma'a kuma biya tumiya ne tiyami amsa tafsir mutu banka da lọ́pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí kì í fi wọ́n lẹ̀ ìdáàlì ma bá bọ́ òmìnira ìlú kì í fún àwọn dé ní wọ́n sọ̀rọ̀ yìí kò kí ma sọ̀rọ̀ kí wọ́n ti banka mi kì í fi wọ́n lẹ̀ ẹgbẹ́ àti níyà fi níyà wọ́n wà pẹ̀lú ọ̀rọ̀ pìtì ó bá ìwúyọ ẹ̀rù ó kéré kí sọ̀rọ̀ wọ́n náà ń fọ́ sọ̀rọ̀ ìgbà ẹ̀ ìgbàlẹ́ wíwá yọ ẹ̀ ẹ̀ kó ní jẹ́ muda ọ̀pẹ̀lẹ̀ muda ìgbàlẹ́ yọ ẹ̀ ní àbí. àwọn tó ní ìjọba ti tẹ́lẹ̀ ìjọba gbọ́rọ̀ láàárọ̀ yìí ọ́ ìjìnlẹ̀ ni ìbọ̀rẹ̀ mọ̀ bíbá ìgbàwé ó sún bẹ́ẹ̀ wọ́n láọ̀tá aláàlá ó ní ìwà púpẹ̀rí nìyẹn ọlọ́pọ̀ wọn jíjára wọn ni wọ́n máa gbọ́ gbọ́ àfihàn ṣe gbọ́ wà sí aláyẹ̀ jíjí ṣe gbọ́ ìyàwó ó sì mọ́ra ẹ̀ ẹ̀ ẹ̀ ó lóore jù fún ìpínlẹ̀ òkú mọ́sálásí lọ tó wá rí pé ìjọ dúmọ̀ dúmọ̀ wà wà lára àdúgbò tí tó wà tó wá ní ọ̀tọ́ tó ń gbọ́ ẹni kúrò ní kúrò nínú ọkọ̀ ẹ̀hún ó lóore lórí lòó mọ̀ tútò bí ó mọ̀ tútò lórí lẹ́kọ̀ọ́ kan pé kàn fún mu báwo ni irú ọ̀rọ̀ kí ni gbogbo àwọn obìnrin ó kìí lé ọkọ rẹ̀ nù jùmọ̀ dáa bá kìí sọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin ó bìnrin ọ̀sùn jùmọ̀ sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ ó di é àwọn ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ yẹn jùmọ̀ ẹ̀ tí kìí sọ̀rọ̀ yẹn ní kí ní lọ sí jùmọ̀ kí ní máa wọ ìyàwó àwọn ìyàwó ẹ̀kọ́ kan ọ̀rẹ́ ìmọ̀ wọn nínú ọ̀pọ̀ ọ̀dà tí máa wá pẹ́ kí àmì máa lókè ọ̀rẹ́ máa tí àwọn ikú kí máa ń tẹ̀lé wọ́n á pàrí pé òun máa ilé ìbò láti sọ̀rọ̀ yóò ti wá dúró láti lá japan kù àdéhùn japan kù ẹ̀gbẹ́ ìbò yìí lálẹ́ nìkan lápẹ́lá pé ẹni nǹkan mìíràn tó gbádùn ní ibẹ̀ àtúntì gẹ̀ẹ́sì sẹ́lẹ̀ mi lórí nìyẹn wọ́n mú láàfọ̀ ẹ̀yọ́ ọlọ́ba wọ́n sọ̀rọ̀ bí báwọn èèyàn pé ọmọ mi àmì ìjọmọ sísà mi mo mọ bá ṣe kí wọ́n ti ṣe ọwọ́ kúkú sí wọn lára bẹ̀rẹ̀ mú bá sí mú ìdílé bá sí báyìí gbogbo ọwọ́ mọ́ ìṣúlé ti bá sí báyìí mo ń gbọ́dọ̀ báyìí mo wá bá sí pọ́njọ́ mo ń gbọ́dọ̀ sí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ti mú mi mo kọ̀ lẹ́gbẹ̀ẹ́ ti ń bọ̀ ni àti àyẹ̀ speed òṣùgbò adájú ọ̀rọ̀ èmi ní èmi àbúrò sí ni mẹ́tì sí ní ìfẹ́ bí àwọn aláwọ̀ àmì bàbí bàbí ọ̀rọ̀ bàbí ní ìjàkúrú jùmọ̀ ọmọ ní ìtàlíù adájú ẹgbẹ̀rún ní kí ló dé ní abdulhajj yìí fún mi dìde àbí ìgbà rojú sí àárọ̀ àbẹ̀rẹ̀ ó rò kúrò bá rẹ̀ bí dìjà ni ó fẹ́ bí dàbí ni ẹni tọ́jú rẹ̀ ẹranko nù ó ti lè ṣe yàn. ó ní ẹnu àrùn àdọ̀tí sọ̀rọ̀ ní eyín sọ̀rọ̀ ní eyín ìyàwó kìí àbí ìgbà tó wà khairu aadi umma akuru nisa. Ilé ìgbà tó khairu aadi umma أكثر من سنة كلها فلاس كلا ذلك بكل سنة الأمة إلى الدنيا وتقول خير عالي الأمة أولي أكثر من نساء اللي هو كثير من أقل عارف أقل عارف أقل عارف لا يكون رب السنين له ساعة ولا بارك ولا بارك كان دلو يا أولي يا أولي أبدا نظر أبيولا كثير من أبوي أجلني ọlọ́run fún ọ ní agbára lójú tó fún ọ gbogbo ọ̀pọ̀ àwọn ìyàwó ni ọjọ́ nìkan kó níyàwó ó kéré gan ó ní kùsù complain the mother of the children complain ọ̀n kò mọ̀ ní complain ni ní kùsù complain á mọ̀ السلام عليكم وعليكم السلام سلام وعليكم السلام ورحمة الله وبركاته بقابة نعم أبنية شيء أبنية أبنية شبه يتفق عليه أبنية وقت تنجيبي كمان مجا سوت بلايس سوت كال أبنية أبنية وقت تنجيبي كمان مجا سوت بلايس سوت كال أبنية أبنية هو جوفا لا تقلق لا يطلع لا يطلع على كلام اسمه محمد يا ابن الجبل ولم يوم ẹgbẹ́ mọ́ra yìí wọlé gbẹ́lẹ́ àwọn méjì àgbà wọlé gbẹ́lẹ́ àwọn méjì. ọkùnrin tó tíráàpù lọ tára rẹ̀ ti gbẹ ti gbé níyàwó ṣe dáadáa tó tẹ́lẹ̀ ní tó ti ní jẹ́ tó ti ti tẹ́lẹ̀ tó. Ìjọba ìgbàgbọ́ bẹ̀rẹ̀ kí wọ́n pàmẹ́lẹ̀ntì ọjọ́ kan àbí ìkọlù náà nígbà tí wọ́n bá mọ̀ sí ibi bí kùlù tó jùbí ọjọ́ ìgbẹ́ni jùbẹ̀ wọ́n tó ń tẹ́lẹ̀ sàbẹ̀ tó lè dìbẹ̀ sàbẹ̀ alẹ́ rẹ̀ lẹ́tà tó lè dìbẹ̀ ní kùlù tó lè dìbẹ̀. ilé sábà ń bẹ àmọ́ ìlú máa ń tọ́ àwọn ẹ̀fà. ìmọ̀ ìṣẹ̀ bí jẹ́mẹ́jì jẹ́mẹ́jì ọdìbà kúńkà kúńkà ti máa kúńkà kúńkà ti máa ẹ̀fẹ́ẹ̀tì rẹ̀ wọ́n á kọ́nà wà níwá àwọn àlàfo jẹ́ méjì ọmọ wa ó ní nǹkan òkè yẹn tó gbé ìwé lóbi dájú wọlé òtún ẹ̀rọ ààrẹ ìgbàgbọ́ àti ní kọ́kọ́ kan àwọn àti kò ṣe ṣe ìmọ̀ fún jẹ́ méjì méjì àti ní mẹ́ta mẹ́ta àti ní mẹ́ta mẹ́ta àti ní mẹ́ta lọ ni ọ̀gbẹ́jọ àgírí ó ní náà. nípa ìbéèrè tí àwọn gbàgbọ́sọ ìbéèrè lẹ́ẹ̀kan tí ẹ bá wọn lè nípa ti ẹni tó níyàwó méjì tó travel tó wá padà dé tó ń lójọ́ mẹ́rin mẹ́rin tó tó wá lójọ́ méjì níbi kan so ẹ ṣàlàyé pé ṣẹ̀dá àgbáláyè láti bẹ̀rẹ̀ níbi tí ọba òun àwọn tí wọ́n sọ pé ó gbìyànjú àti kọ̀m̀pútì. ó lè ní ìdókòwò yìí ó lè ní nánú ìjọba ìbílẹ̀ ìnáwó ọlọ́run tó méjì ó dẹ̀ wáyé òkú méjì ọkùnrin wa travel ó wá dé láti travel yẹn kí ni three and four yìí kù kí ni one and two kí ni three and four yìí kù ló dẹ̀ wáyé ó kọ̀ pípẹ́ mi ó dẹ̀ wáyé lọ́dọ̀ wáyé lọ́dọ̀ bẹ̀rẹ̀ one two three four kẹ̀ kí ni kí ni lọ́dọ̀ wáyé wà lórí one two three four kí ni ó dẹ̀ wáyé ó jẹ́ ó jẹ́ bìtì ó méjì ó dẹ̀ wáyé kàmú sí ìlànà náà ó di ìlà òtàlà nù. àwọn tó ń jẹ pé yóò dàmú sí ìlànà rẹ̀ yóò bá lè jùlọ fún un kókó ní kí lóògùn ìdílé bàjẹ́ ọdún bá ti bàjẹ́ kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè ìdílé mi sí kí ló tàfà àlè tó ìyáwó bí ìyàwó kejì ọmọ ẹ̀ sí ìpínlẹ̀ wọ́n ti láti sáyé pé ilé ìwé ìwé ìgbà òṣìṣẹ́ sọ́sẹ̀ àwọn ẹgbẹ́ náà fi àdé méjì àti àbá àti ìdílé méjì nífẹ̀ẹ́ yẹn ọjọ́ ọmọ àjọ bàbá mi jẹ́ méjì ọjọ́ ìrìn fáì ó di ogún níbi ní ìwọ ńlá òtò ara náà ó ń dàpọ̀ ìwọ ọlọ́run. ọlọ́ọ̀kú tó dé ẹnìkan ẹ̀yàwó kan àti tó tún ti ṣáàfù kò ní sùn lọ́dọ̀ rẹ̀ náà ọ̀pọ̀jù ó ti kú tọ̀ ẹni wọ́n kó kó jẹ́ pé fẹ́ kó ní fẹ́ ronú ẹ kó sì rí kí wọ́n kẹ́hìn dín lọ́dọ̀ rẹ̀ kò ní dín lọ́dọ̀ rẹ̀. ọdún ìsọ̀rọ̀ ẹ̀ka fún ọ̀pẹ́ ìdáàbò lọ́dọ̀ rẹ̀ wọ́n ti pé ọ̀rọ̀ tí wọ́n sọ fún ìrọ̀lẹ́ àwọn tábùgà rẹ̀ fi dé ní ó ti ó ní ṣé kọ́ gọ́sọ̀ fún àjọ àfẹ́fẹ́ gẹ́sì ní ìgbẹ̀ àwọn ènìyàn àwọn ènìyàn pé gbogbo ẹbí kékeré sí ìwà ó kọ́ bàbá ẹbí àwọn àtìyàwó ẹ̀ ní kàbílẹ̀ ní ọdún mẹ́ta bí àárín òun ló á mú ẹgbẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ ọ̀dà ìgbẹ́ tí a rẹ̀ kan àti òògùn tó fi ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ọ̀nà òògùn ọdún ìyá ọdún yẹn bí i yìí gàgà yẹn ni ìyá ìyàwó yẹn ló kù láti ìyá wa ìyá ìyá mi yóò gbogbo àti ìgbọ̀nà ìyàwó yẹn ni máa ọkọ̀ yìí àmọ́ àyàlẹ́ kò sí ìdílé náà ṣé láti bọ́ ọba tó lọ lọ́wọ́ ìyá mi lọ gbé sí ìṣàkóso ìdílé rẹ̀ wọ́n ti ní wọ́n fọwọ́ wọn gan náà gbàgbé flash wọ́n flash àwọn yóò kú fara a ẹ̀yà fún ọmọ ìgbèrú ní wọ́n lè wọ́n lè dé wọ́n lè sẹ́dà wọ́n lè fún kẹ́sì lògún yóò ẹ̀ẹ́dẹ̀ lórí ìgbà tó mọ̀ fara ọmọ rẹ ni ẹ̀jẹ̀ máa ń pe ẹjọ́ ń pe mo wà ẹ̀dá lórí fẹ́ yìí. ọmọ oríṣiríṣi tí àwọn èèyàn ń bọ̀ sọ́kọ̀ wa ó lè oríṣiríṣi tí wọ́n sọ fún wa ó wọ́n ti lẹ́kún lọ́kọ́ tó yẹ ọ̀rọ̀ bàtà lórí fún ọlọ́dọ̀ bẹ̀rẹ̀ náà bàtà lórí lọ ẹ̀rọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba aláwọ̀ ní ìlú wọ́n náà jẹ́ ọjọ́ ìdílé gbogbo bọ́wọ́ àtúwẹ́sì máa fẹ́ sáré fẹ́fà lọ́jọ́ máa ń bẹ̀rẹ̀ kí dàrí máa fẹ́ abúlé abúlé fẹ́ bọ̀ gbogbo ìjọ tó wọ̀ pọ̀ ẹ̀ wájú abúlé kìkì ọdún àwọn ènìyàn àwọn ìjọba tó wọ́n wájú abúlé fẹ́ bọ̀ gbogbo ìjọ wà kó ẹ̀ ẹ̀ Ama ama kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìgbà. Ìjọba ọ̀rọ̀ ọ̀dọ̀ ìjọba ń gbé ọ̀bùrú ọ̀hún ló lọ pàdé tuntun lórí ìdìbò rẹ̀. Ànábì jáde ìyàwó ẹ̀rọ àwọn òkúrẹ́ ọwọ́ àtìlẹ́yìn máa bá fún máa tún kí wọ́n lọ kí lè fi ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ọmọ náà lẹ́yìn ló kúrò nínú fún ara rẹ̀ fún ààrẹ tó bá fi àwọn àwùjọ rẹ̀ rẹ̀. ṣe ìdílé lẹ́nu ẹ̀rọ bàbá àbí ìdílé lẹ́nu ẹ̀rọ àti sùúrù. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu.